ní tẹlifíṣàn Orísun tó ṣe pé ẹnì kọ̀ọ̀kan báyìí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ bí jẹ́ torí pé igi etí òkun hmm, kò gbọ́dọ̀ bínú afẹ́fẹ́ ṣẹwọ́n afẹ́fẹ́ tó bá ń fẹ́ yẹn tó ń fẹ́ kiri báyìí létí òkun ẹ̀yin náà ṣàmọ̀ pé iṣẹ́ Elédùmarè ni ní tẹlifíṣàn Orísun àṣejèrè ní tiwa owó ń bá wa gbé àlàáfíà ń bá wa gbé àwọn ẹ̀jẹ̀ tí mọ̀ pé àwọn ọmọ oríṣiríṣi àwọn ọmọ tó splofik àwọn ṣọ̀ṣọ̀ tó yẹ pé wọ́n jọ rántí wọ́n wà ní tẹlifíṣàn Orísun ẹ wò láṣẹ Èdùmarè àtẹ̀mí àtẹ̀yìn lọ́dún twenty nineteen ẹ wò lẹ́ni èèyàn kó gbàdúrà fún mi pé Bímbọ́ bẹ́ǹsì ẹ̀ dẹ́rẹ́ kó ti ra Benz ẹ mọ̀ wọ̀ ọ́ ríṣẹ́ twenty nineteen á wọn ṣe kíni á wọn kọ́lé mọ́lé á wọn ralẹ̀ mọ́lẹ̀ á wọn ra mọ́tò á wọn gbé nǹkan rẹ̀ ṣe ẹ wò ẹ̀yin tèmi mo hmm, sọ fún wa pé olóríire ni wá tọ́dún yẹn àfi tán a máa ṣoríire sí i àwa nírógun ìbànújẹ́ ànírógun à ń pè ní pé ah, nǹkan ṣẹlẹ̀ o ó máa pè wá báyìí wá pè wá síre wá pè wá sí nǹkan ìdùnnú wá pè wá sí nǹkan ayọ̀ ẹ̀yin tèmi mo ti dé náà nìyẹn Miliki Express ká má Miliki ká má mú kúlú ó yá ẹ mú Miliki ẹ kẹ mú kúlú mú kẹ́kẹ́ orúkọ tèmi náà Bímbọ́lá Badmus ọmọ ẹ̀gbá lẹ́sàbí tí ń gba rẹ̀ lójú ogun agbóǹgbò àkàlàjà ikùn mi ti ń kùmọ̀ lóṣù wá rí ahàn ah, máa sọ fún yín pé kùmọ̀ lórun yẹn láéláé kò lè happen kò pọ́síbù torí pé kò sórun lójú wa ẹ gbádùn wa lórí ètò tèmi lákọ̀ọ́lábọ̀ bí ìlú àgẹ̀rẹ̀ ni ẹ̀sìn ọba yẹn máa ń ṣe lórí tẹlifíṣàn Orísun Miliki Express ah ah fàájì unlimited ni fàájì rẹpẹtẹ ẹ àtàbà ṣe ń ṣe entertainment gist ẹgbẹ́ àwọn news àwọn àwọn tó wá pù ní industry bá ṣe ń jayín sí gbogbo ohun tó ń lọ ní industry wa bákan náà máa láǹfààní láti máa jẹ̀gbádùn àwọn orin aládùn àwọn orin àsìkò lóríṣiríṣi bákan náà ọmọ mi ọmọ mi tó já sí tó splofik Tóyìn Abdul òun náà wà ń kalẹ̀ fún gbogbo àwọn hmm, amẹ̀bọ̀ bó ṣe ń happen láwọn campuses wa ah, ah, ẹ̀yẹ ọmọ school tẹ̀sí wò pé mo ti parọ́ fún mọ́mi ọ̀ tóyìn ó máa ajáró ẹ̀yìn ọmọ náà mọ́ mi bọ́ ṣe ẹ̀yìn mọ́mi tẹ̀sí wò pé ah, ọmọ mi owó kíní yẹn mi ní fún ẹ má wọrí àtóyìn máa jà yín sí àwọn ohun tí ó ń rílì ṣẹlẹ̀ ní àwọn campuses wa ẹ wò ètò tèmi ó máa kún ó máa ládùn ó máa lárinrin bẹ́ẹ̀ ni kó rí mi báyìí kó gbé mi débi re kẹ́sẹ̀ mi náà kó ṣe kí ni kó sìn mí lọ́bẹ̀ ah kí n wá di olówó kí n dán lákì ẹ mo ṣe ń sọ yẹn sọ ti yín akínmọ́ra báyìí òun là ń pe tèmi dire abala abala entertainment news gbogbo àwọn amẹ̀bọ́gbọ́n tó ń ṣẹlẹ̀ ní industry rẹ pápátá ah, ah, mo mọ̀ pé ẹ ti mọ̀ pé tẹ bá ti rí Bímbọ́ mi ń pera mi lámẹ̀bọ̀ àbófòfò àmọ́ mi lè fún yín lófò torí pé àwa máa ń mu ni tábà ti gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ èmi ò kí ń wo Instagram fún yín ní news o ẹ má rò mí kí ń wo internet torí pé àwa máa lọ bá ẹni tọ́rọ̀ kó gangan àjà a bá wọn ni pé ẹ gbọ́ àǹtí ṣé báyìí lọ̀rọ̀ yẹn ṣe rí ẹ dẹ̀ mọ̀ pé mi ọlọ́run fún mi lẹ́bùn yẹn wọ́n ń parọ́ fún bá ti rí mi báyìí pé àbíyìnbó tún ti dé mi dẹ̀ lè parọ́ fún ẹ wọ́n máa já mi tán gbogbo bó ṣe ṣẹlẹ̀ ẹ wo ẹ kẹ́mi náà já yín sí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní ti abala entertainment news ètò ṣì ń tẹ̀síwájú ẹ ká lọ gbọ́ à ń bọ̀. ọgbọ́ntarìgì òṣèrébìnrin ni Mercy Aigbe ti já wa sí ibi tí ilé rẹ̀ tuntun tí ó polongo ẹ̀ lórí Instagram bí oṣù méje sẹ́yìn wà bí ọ̀pọ̀ èèyàn ti rò wípé ilé náà wà ní Lẹ́kí tàbí Banana Island ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé ilé tó rẹwà náà wà ní Ògùdù Ọjọ́ta nílùú Èkó Mercy Aigwe wá sọ fún àwọn tí wọ́n ń sọ kiri pé kí wọ́n sinmi ariwo pẹ̀lú agbada pé bó ṣe wu Elédùmarè ló ń ṣọlá alhaji musiliu akínsọ̀yà tí gbogbo èèyàn mọ̀ sí mc olúọmọ tí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àgbà àti olórí ẹgbẹ́ national union of road transport workers of nigeria nurtw ti ìlú èkó ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ni wọ́n ṣe ìdúpẹ́ fún ọlọ́hun tí ó ra ẹ̀mí wọn padà tí ó jẹ́ kí ẹbí àti àwọn olólùfẹ́ kí wọ́n má fi ojú sunkún òun. MC Olúọmọ ṣàlàyé wípé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ níbi rálì àwọn olóṣèlú tí wọ́n ti gún ó ṣàlàyé wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni òǹgbẹ́ gbẹ òun pé ká ní pé òun ti mu omi bóyá òun ò bá ti di ẹni ìgbàgbé ó sọ wípé lásìkò yìí agbede ọ̀run àti ayé tí òun wà omi seven seven tí òun mú bọ̀ láti Mẹ́kà ni ohun tí òun béèrè fún torí pé òun ti rí iṣẹ́ rẹ̀ bí àwọn àáfàá bí wọ́n ṣe máa ń lò ó ó sì ń ṣe iṣẹ́ ìyanu ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn pásítọ̀ àáfàá àwọn ẹbí ọ̀rẹ́ òṣèré akọrin pàápàá jùlọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ìfẹ́ àdúrótì àti àdúrà wọn ó sì gba àwọn ènìyàn lámọ̀ràn pé kí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run ọba fún gbogbo. ọ̀yà ire a máa bá ẹ lọ àlàáfíà bá ẹ lọ no forget o no forget so má ṣe gbàgbé bí a ti ń bá bọ̀ á ah, orin ìfẹ́ ni orin yẹn ó ṣe bọ́dì mi kìṣìkìṣì àmọ́ èmi kọ́ ni sí mi èmi dẹ̀ Kọ́lá Adékúnlé Gold torí inú amórin náà hàn nígbà tó kọrin ẹ̀ talẹ́ni tó mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ akọ̀ròpá ah, ọkọ̀jọ kọrin yẹn ni orin yẹn dẹ̀ dùn kọ́ ó rẹwà ó tèmi náà bọ́ taraka Jeremy Jeremy ah, Adékúnlé Gold náà kọ oríṣiríṣi bó ṣe ń fún wa back to back a mọ̀ pé nǹkan ń bẹ lábẹ́lẹ̀ àmọ́ lásìkò yìí níta ti mọ̀ pé sími àtàdékúnlé Gold ọjọ́ lẹ̀pọ̀ ní ká máa retí ọmọ tuntun jòjòló látara Adékúnlé Gold àti sími lásìkò yìí ó yá ká lọ sórí títì lórí títì ká lọ gbọ́ ohun tí àwọn èèyàn ní fún wa ṣe wáyé lásìkò yìí ṣe lè ká ni ṣe lè ká a bídí wọ́n sọ pé a to z lédè yorùbá ṣe lè kà tẹ́ bá ní kémi kà má kà fíkì má kà lọ abdel e, ẹ fẹ́ gbọ́ mi ní kàtọ́ fún yín ẹ ká lọ gbóhun tí àwọn èèyàn ní sọ ṣáwọn tẹ̀ ṣe rántí abidi lédè yorùbá ṣọ́ lè kà láti bẹ̀rẹ̀ dé òpin à ń bọ̀. mi ò rí límọ̀ ká o <laughs> a b d a e, ẹ fi gi gbì ibi tí mo mọ̀ dé nìyẹn. <laughs> a b d a ẹ fi rí bí tí mo mọ̀ dé ni ẹ mú mọ́ tán. àwọn sọmọ yorùbá but mo lè try ok abidi gbèsèdì ogun yan kò sọ bẹ́ẹ̀ a àfẹ́rì èdè e, e, ọ ọ̀fẹ́ simple abc kò jù bẹ́ẹ̀ náà lọ sọ o. a b d a e, ẹ f g b i i G k l m n o O p r I. tó ń bọ̀ yìí hmm, hmm. Tóyìn Abdul ọmọ mi ọmọ mi tó fluffy kó ti wà ń kalẹ̀ kúyà lẹ́nìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwọn campuses wa yẹn campus gist yẹn òun ni tó ti wà ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bí yẹpẹ̀ àwọn kan tó wà lọ gbádùn ohun tí Tóyìn ní fún wa yẹn ká lọ dànsì à ká lọ jóyà ebu god yéé ah, mi lè ó dùn mí pé mi lè kúlé tí mi mọ́ jóná ah, ọlọ́run ò fún mi pé kò fún mi lẹ́bùn yẹn tán ẹ ká lọ dànsì à sí ebu god látọwọ́ Chinko Ẹ̀kú tó fíjọ Lil Kesh pẹ̀lú Zlatan ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀. no more suspicious fun àti gbọ́ pé ẹ ń wọra lẹ́sìn gbọ́ láti ẹnu Chinko Ẹ̀kú. 2019 nineteen yìí kò sí insufficient fund mọ́ tẹ bá ń gbọ́n panpan alert ló ń dún gbogbo wa lájọ máa kọ́lé lájọ máa wá latest ride ní 2019 nineteen yìí láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ balà sí orí abala campus gist níbi tí a ti máa mú wá sí etí ìgbọ̀nyín bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe happen bó ṣe lọ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè Nàìjíríà yálà bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ni tàbí bó ṣe ṣẹlẹ̀ láàrin olùkọ́ tàbí bó ṣe ń ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ń gbé ibi tí à ń pè ní hostel lórí campus gist wa yìí lẹ ti máa gbọ́ ṣé wá rí lọ́sẹ̀ yìí hmm. campus gist lọ́sẹ̀ yìí nǹkan tí mo ní fún yín ṣé gist ni máa pè ní àbí ẹ wo kì í ṣe gist àmọ̀ràn ni àmọ̀ràn ni mo ní fún yín ní ọ̀sẹ̀ yìí kí dẹ̀ ni àmọ̀ràn tí mo ní fún yín lọ́sẹ̀ yìí òun ni ìmúra àwọn obìnrin obìnrin nìkan náà kọ́ àtọkùnrin àti obìnrin bí a ṣe ń múra ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ bá wò dáadáa gbogbo campuses orílẹ̀‐èdè nàìjíríà ń sìn wọ́n ti ní òfin kan tàbí ìkejì èyí tó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe gbọ́dọ̀ máa múra àwọn míì máa ní à ẹ gbọ́dọ̀ ṣíralẹ̀ ni o àwọn míì máa ní à ẹ gbọ́dọ̀ wọ ṣòkòtò tínrín ni o àwọn míì máa ní skimpi lẹ gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ làwọn míì dẹ̀ máa ní àdábòlẹ̀ ní kẹwò ẹjọ ẹ̀yin student kì í ṣe nítorí pé tiwọn nítorí àǹfààní tiwa ẹ̀yin olùkọ́ àti àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ ẹ wò ẹ má jẹ́ àparọ́ tán yìí ṣẹ́rí mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú campuses wa tá a bá ń sọ pé à ogun rape lecturer kan lé ọ student kan láti ṣe nǹkan àbí láti ṣe nǹkan àbí kọjọ gba síra wọn àbí ó ṣe báyìí ó ṣe àbí ó ń fọ́ọ̀sì student kan ẹ jọ̀ọ́ táwọn obìnrin máa ń dálẹ̀ inú ẹ̀ ló pọ̀ láìmọye ìgbà mi kì í sábà rí àwọn lecturer ẹ̀ mi kì í sábà dá wọn lẹ́bi nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí àwa gan ta jẹ́ students nǹkan tá a máa wọ̀ wọnú school uh-huh, uh-huh, ọmọ obìnrin gan fúnra rẹ̀ tó bá rí yín gan àwọn pé kí leléyìí wọ̀ torí ọlọ́run ẹjọ́ tí ẹgbẹ́ yín obìnrin tó bá wò yín tó tún tàn tó wò yín tó ní kí leléyìí wọ̀ ẹjọ́ ṣé lecturer ni ò wá níwọ̀n pé àà kí ni ìṣe kíní yìí sẹ mo gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá ẹjọ ẹlẹ́rùn ara làwọn náà àwọn pásítọ̀ gan-an lórí nǹkan tá à ń sọ yìí gan-an Ọlọ́run ló ń ṣàánú ká bọ̀ sí sí lẹ́kítọ́rà ojoojúmọ́ ló ń gbogbo àsìkò àsìkò ló fi ń yìí bí pupa ni òbí dúdú ni òbó ṣe ṣe mo ṣe understand nǹkan tí mo mí nìyẹn bó ṣe léfòó bó ṣe pọn gbogbo ẹ̀ ló ń rí ní ìbílẹ̀mù gbogbo àwọn òfin tuntun tó jáde nítorí ìmúra ìwọ̀ntún ìwọ̀nsì ni ìmúra dẹ̀ níní ìsọnilọ́jọ̀ ẹ jọ̀ọ́ ní gbogbo campuses wa gbogbo ẹ̀yin olùkọ́ tí ẹ wà ní gbogbo campuses ẹ má rí bóyá àwọn school yín wọ́n ti strict jù wọ́n ti hard jù wọ́n ti ṣe kinní jù òfin wọn gan ti le jù òfin wọn ti ṣe mo tẹ̀ rántí kan ní èyí tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin ẹjọ́ wọ́n ní ó wọ tíṣẹ̀tì búbù ó tún wọ ṣòkòtò tó tún búbù ẹjọ́ mo tẹ̀ fẹ́ béèrè ṣé ìyẹn ṣé ó rúfin àbí mi really understand àrí yẹn ṣáṣọ tó wọ̀ because ìgbà tí mo máa wo picture yẹn tí mo máa ka gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo wò ó pé aṣọ tó wọ̀ yìí náà kò bad aṣọ tó cover láti òkè. Okay títí dé ibi erunkun ó dẹ̀ wọ ṣòkòtò tó fẹ̀ ẹ mọ̀ pé gbàmínà àwa student náà kọ́lọ̀ ń ṣàánú a máa ń fẹ́ fi yọ̀já a máa fẹ́ fi àṣejù wọ̀ ó lè wò ó pé ẹkún ti ní kí n má wọ̀ tọ̀ntìrín ẹ ti ní kí n má wọ̀ skimpi bóyá ti bàdẹ̀ ti bá dẹ̀ ń wọ̀ agbádá wá fún yín nínú school bóyá ẹ̀ tún rí kọ́ àmọ́ nǹkan tí ò rò ló ṣẹlẹ̀ nítorí pé ìjọ tó wọ̀ gangan jẹ́ ẹ̀ lọ rí sí ni à ó máa san fáìnì fẹ́lẹ́ ètò wọ̀ yìí o tá a bá tẹ̀ ní pé má wọ aṣọ tínrín má wọ aṣọ tó ṣí ralẹ̀ má wọ aṣọ tó ṣí gbogbo abẹ́lẹ̀ kì í ṣe bí kó wá kó sí búbù kọ́ wò pé àà ṣọ́kùnrin lélẹ̀ ni àbí kí lélẹ̀ kí lélẹ̀ wà àbí kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin students ní gbogbo ilé ẹ̀kọ́ gíga wa abẹ̀yìn àròyìn ẹjọ́ ìwọ̀ntúnwọ̀nsì ni kí ẹ máa jẹ́ kí ìmúra yín máa jẹ́ and besides gan gbogbo ìmúra yín náà wọ́n fi ń kọ́ wa wọ́n prepare wa ahead fún bàbá bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni because nǹkan tẹ bá fi kọ́ra nílé ẹ̀kọ́ ń sìn tẹ bá dé company kí gbogbo sútàǹtà ìgan kó tó mọ́ yín lára ó máa pẹ́ òun lẹ ti gbọ́ látẹnu Tóyìn Habi bó ṣe máa sọ̀rọ̀ nìyẹn ní irọ́ ni o ọ tẹ bá rí ibi táwọn ọmọ tẹ bá pàdé Tóyìn láwọn ibi tí mo ti máa ń pàdé ẹ rí bí mo ṣe ń ṣàwọn ọwọ́ yẹn ah, ah. ẹ mọ̀ pò tó kí n mọ̀ bu ọmọ náà ẹsẹ̀ ẹ̀gùn ẹnu yìí náà tán má jẹ̀ ń jà yẹn tán ẹ ti gbọ́ ohun tí Tóyìn tó mú wá fún wa lórí abala campus gist ah, kẹ máa retí àwọn ohun àrà ọ̀tun láti ọwọ́ Tóyìn Habi bákan náà lórí ètò Miliki Express náà ẹ ti mọ̀ pé mm, àwọn olè mọ́ fòfin yín ní gbogbo ìgbà a máa ń mú ohun tuntun ohun àrà ọ̀tun fún ìgbádùn èyí ló lè fẹ́ wa ẹ má wàá gbàgbé ẹ náà tẹ fẹ́ sọ bóyá tẹ wọ pé ah, mo miss láti ka ábídì tèmi kò lé o ẹ lè ṣe fídíò pẹ̀ǹka ábídì yín yẹn kẹ wá gbé sórí Instagram kẹ wá tag at Orisun TV lórí Twitter náà ẹ tag at Orisun TV kẹ lọ sórí website wa www.orisun.tv tàbí lórí YouTube www.youtube.com slash Orísun TV ẹ wá wò pé àbímbọ̀ madiva bèbí rẹ èmi náà rè àbímbọ́lá bèbí èmi náà rè òrékelẹ́wà ọmọge asọrọ akọrin bí ẹni ẹkọ èmi náà rẹ̀ lè mi lórí Instagram at official madiva tàbí Facebook mi Bímbọ́ Badmus madiva káfíre ayọ ìdùnnú pàdé amọ́ka tó máa ọ̀nẹ́kọ́ eh, protein protein lèmi ń kọ ó on a protein diet eh? slay mama ẹ keep quiet sesame ganja eh? ká lọ gbádùn golden diet látọwọ́ dj ẹni morning to feature tiwa savage reminis uh-uh. àti Ati, ẹ ti mọ man of the moment slim case ó yá ó yá slim case eh? ká lọ gbádùn orin ká máa fi ṣe ìlọlérè ètò Miliki Express káfíńre pàdé ó dàbọ̀. pira, pira, pira, pira.